ẹlẹ́yinjú ẹgẹ́ ẹlẹ́yinjú ẹgẹ́ ẹlẹ́yinjú ẹgẹ́ ẹlẹ́yinjú ẹgẹ́ means doe-eyed ẹlẹ́yinjú ẹgẹ́ means doe hide. àwọn ọmọbìnrin ẹlẹ́yinjú ẹgẹ́ àwọn ọmọbìnrin ẹlẹ́yinjú ẹgẹ́